Matthew, orí kejìlélógún. Jésù sì dáhùn, ó sì tún fi òwe sọ̀rọ̀ fún wọn pé. Ìjọba ọ̀run dàbí ọba kan tí ó ṣe ìgbéyàwó fún ọmọ rẹ̀ ó sì rán àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ lọ ìpè àwọn tí a ti pè tẹ́lẹ̀ sí ibi ìyàwó ṣùgbọ́n wọn kò fẹ́ wá ó sì tún rán àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ mìíràn wípé ẹ wí fún àwọn tí a pè pé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 wọ́n gbìmọ̀ bí wọ́n ó ti ṣe rí ọ̀rọ̀ gbá mọ́ ọ ní ẹnu wọ́n sì rán àwọn ọmọ ẹ̀yìn wọn pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rọ́dù lọ sọ́dọ̀ rẹ̀ wípé. olùkọ́ni àwa mọ̀ pé olótìtọ́ ni ìwọ ìwọ sì ń kọ́ni ní ọ̀nà ọlọ́run ní òtítọ́ bẹ́ẹ̀ ni ìwọ kì í wojú ẹnikẹ́ni nítorí tí ìwọ kì í ṣe ojúsàájú ènìyàn ǹjẹ́ wí fún wa ìwọ ti rò ó sí. Si ó tọ́ láti máa san owó òde fún késárì tàbí kò tọ́. ṣùgbọ́n jésù mọ èrò búburú wọn ó sì wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ń dán mi wò ẹ̀yin àgàbàgebè ẹ fi owó idẹ kan hàn mí. wọ́n sì mú owó idẹ kan tọ̀ ọ́ wá ó sì bi wọ́n pé. àwòrán àti àkọlé ta ni èyí. wọ́n wí fún un pé. ti késárì ni nígbà náà ni ó wí fún wọn pé. ǹjẹ́ ẹ fi ohun tí ṣe ti késàrì fún késàrì àti ohun tí ṣe ti ọlọ́run fún ọlọ́run. nígbà tí wọ́n sì ti gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí ẹnu yà wọ́n wọ́n fi í sílẹ̀ wọ́n sì bá tiwọn lọ. ní ijọ́ kan náà ni àwọn Sadusí tọ̀ ọ́ wá àwọn tí ó wí pé àjíǹde òkú kò sí wọ́n sì bí i wí pé. olùkọ́ni Mósè wí pé bí ẹnìkan bá kú lé àìlọ́mọ kí arákùnrin rẹ̀ kí ó so aya rẹ̀ lópó kí ó lè gbé irú dìde fún arákùnrin rẹ̀ àwọn arákùnrin méje kan ti wà lọ́dọ̀ wa èyí èkíní lẹ́yìn ìgbà tí ó gbé aya rẹ̀ ní ìyàwó ó kú bí kò ti ní irú ọmọ ó fi aya rẹ̀ sílẹ̀ fún arákùnrin rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lé èkejì pẹ̀lú àti ẹ̀kẹta títí ó fi dé èkeje níkẹyìn gbogbo wọn obìnrin náà kú pẹ̀lú ǹjẹ́ lé àjíǹde òkú aya títa ni yóò wá ṣe nínú àwọn méjèèje nítorí gbogbo wọn ló sá ní. jésù dáhùn ó sì wí fún wọn pé. ẹ̀yin ṣìnà nítorí ẹ̀yin kò mọ ìwé mímọ́ ẹ kò sì mọ agbára ọlọ́run nítorí pé ní àjínde òkú wọn kì í gbéyàwó a kì í sì fi wọ́n fúnni ní ìgbéyàwó ṣùgbọ́n wọ́n dàbí àwọn áńgẹ́lì ọlọ́run ní ọ̀run ṣùgbọ́n ní ti àjíǹde òkú ẹ̀yin kò ti ka èyí tí a sọ fún yín láti ọ̀dọ̀ ọlọ́run wá pé èmi ni ọlọ́run abrahamu àti ọlọ́run isaki àti ọlọ́run jacobu ọlọ́run kì í ṣe ọlọ́run àwọn òkú bí kò ṣe ti àwọn alààyè. nígbà tí àwọn ènìyàn gbọ́ èyí ẹnu yà wọ́n sí ẹ̀kọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà tí àwọn Farisí gbọ́ pé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 ọmọ dáfídì ni. ó wí fún wọn pé. èé a ti ṣe tí dáfídì nípa ẹ̀mí fi ń pè é ní olúwa wípé olúwa wí fún olúwa mi pé ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ó fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ ǹjẹ́ bí dáfídì bá ń pè é ní olúwa èé a ti rí tí ó fi ṣe ọmọ rẹ̀ kò sì sí ẹnìkan tí ó lè dá a ní ohun ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó jẹ́ bí léèrè ohun kan mọ́ láti ọjọ́ náà lọ.